أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزل وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله إننا محمورون لتأسي برسول الله صلى الله عليه وسلم في كل شيء في عبادته وفي أخلاقه وفي معاملاته وفي جميع شؤونه كلها ونحن مع هذه الوقفة اليسيرة في وقفات مع النبي صلى الله عليه وسلم في لطفه وتحمله مع الصبيان والأطفال ومما أصر عنه صلى الله عليه وسلم من لطفه, من لطفه على الصبيان والأطفال كان صلى الله عليه وسلم يحمل الأطفال على عاتقه كما يحملهم على دابته وقد روى أو روي عن البراء قال رأيت النبي صلى الله عليه وسلم والحسين على عاتقي وهو يقول اللهم إني أحب فأحبه وعن عبد الله بن جعفر أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم أو كان رسول الله صلى الله عليه وسلم إذا قدم من سفر تلقي بصبيان أهل بيته قال وإنه جاء من سفر فسبق بي إليه فحملني بين يديه ثم جيء بأحد ابني فاطمة الحسن والحسين رضي الله تعالى عنه فأردفه خلفه قال فأدخلنا المدينة ثلاثة على دابة كما ثبت عنه صلى الله عليه وسلم حمل الحسن والحسين على عاتقي يعني كتفيه الشريف صلى الله تعالى عليه وسلم وقال نعم الراكبان هما وأبوهما خير منهما هذا مما يدل على لطفه وتعامله مع الصبيان والأطفال بالحسنى فحري بنا نانو أتباع وأمته أن نتعسى به صلى الله عليه وسلم نتعسى ناخذ بخلقه وناخذ بتصرفاته وعبادته وجميع شؤونه ومحاولاته وحواله كله والله سبحانه وتعالى أسأل أن ييسر لنا طاعته وأن ييسر لنا اقتداء به وأن يتقبل منا كل ما نفعل ونقول إنه هو جواد كريم أستغفر الله لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو التواب الرحيم الحمد لله تعظيما الشارع والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جماعة نية بابا جاءت الحمد لله جاءت الحمد لله الحمد لله رب العالمين lọ́wọ́ adúpẹ́ fún ọ látara oríire lára wa àwa náà ni lọ́jọ́ ọjọ́jọ́ sáàmbì ọ pẹ́kọ́ ọjọ́ kọjú òní ọba wa láyé o sì dá ojú àdó àti á bí ọba ti mú akó ń bẹ́ẹ̀ àkúlágbára kan lórí ilẹ̀ ọlọ́run àfihàn ọba ṣe ọba yìí náà lọ wá sẹ́wàkù tó di àkókò yìí oníjúmọ̀ tòní ọba wa láyé ọlọ́run àmàdúgbà fún ọ àìní lè dúpẹ́ fún ọmọ lọ́fíìsà náà fún ọ lọ́wọ́ ọlá àti tóbi rẹ kò sáwò kọ́sìkọ́sá ní nílé ayé àtolùtẹ̀lé wa kọjá síwájú ẹ̀dá anábíwa Muhammad àti gbogbo àwọn tí wọ́n bá mú ní àwòkọ́ṣe wọn tí wọ́n sì fi ṣe ìwà ẹ̀sìn tí wọ́n fi tẹ̀lé àwọn náà ti dàwòkọ́ṣe wa gbogbo nǹkan ni wọ́n rán wa láti máa tẹ̀lé ànábì lórí ẹ̀ ká máa wò kọ́ṣe lórí gbogbo ọ̀ràn ká kẹ́kọ̀ọ́ nípa bó ṣe lò tẹ̀mí ayé ẹ̀ lórí gbogbo nǹkan lórí ìjọsìn ni lórí ìwùwàsí pẹ̀lú àwọn èèyàn ni. gbogbo eléyìí lọ́dọ̀ ọ̀rọ̀ àyàn ti kálukú wa ká lọ mà nínú àwọn nǹkan tí ó yẹ díẹ̀ pàápàá jùlọ lákòókò ire ni èyí tó jìnnà lórí àwọn tó fún wa pàápàá àwọn ọmọ ká lọ kẹ́kọ̀ọ́ ìṣe ànábì Muhammad pẹ̀lú àwọn ọmọdé sallallahu alayhi wa ànábì jẹ́ nìkan tọ́lọ́hún ń wọ̀ lẹ́wù ìtẹríba ọlọ́hún ọ̀gá sọ ìgbéraga kọ̀dáwọ́ ọ̀hàn nínú gbogbo òṣèṣì ẹ̀ tòun ti bọ́lọ́hún ṣe dá lọ́lá tó ṣe lánàbí ẹ̀ tó gbé sí ẹ̀ ní lọ́ tí ọ̀ láàyè tòun ti bẹ́ àkọọ́lẹ̀ fi rinlẹ̀ ìṣesí tí máa ń ṣe sáwọn ọmọdé ó fún wọn láàyè nígbà ayẹ Ọ na nìkan tí máa ń kàánú wọn ànábì jẹ́ ní tó jẹ́ pé ọ tó anabi? kò ara rẹ̀ débi kó gbé ọmọ ẹlòmí mẹ́nu wa àtóbi ara wa débi wípọ́ ma wá gan bóyá ló lálẹ́ pé ọmọ gan ọmọ sá nítorí wípé sẹ́sí wa kò fa ọmọ mára sí nínú sẹ́sí ẹ̀dá Muhammad wọ́n lánàbí jẹ́ ní tọ́jẹ́ pé àwọn ọmọdé arákọọ́lẹ̀ pé máa ń gbé wọn a máa gbé wọn léjìká rẹ̀ gan kódà tó bá gun nǹkan gùn yóò gbé wọn sórí ẹ̀ yóò máa gbé wọn lọ aṣíwájú wa alìbàrà ànábì Muhammad wa sallam Hussein ala atiki tó gbé Hussein sórí èjìká

adó alọba ń ṣe fún ọ ní wọ́n fi pò ń kẹ́rẹ́ wọ́rọ́ jẹ́ bí kejì bá sì ní èpè ní ọ̀bájú wọn mọ́ra ọ̀ padà jẹ́ náà ní ànábì gbé ọmọ rẹ̀ yìí léjìká ó sì sọ fọ́nà ń ọba mi inú ipò mo fẹ́ràn ọmọ yìí fàáhìbà ọlọ́run ń fẹ́rẹ̀ nínú àgbà tí Abdullahi ibn Jafar gbà wá olójijì ọlọ́run nínú ṣẹ́sí ẹ̀ ìdàkọ́dímọ́mí sáfàrì tọ́ba tìrìn àjò kan dé tùlùkìyà bí sìbúyà ní àlìbẹ̀tì gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ àwọn ará ẹ̀ gbogbo wọn ni wọ́n máa wá pàdé ẹ̀ àlìbẹ̀tì àwọn aládùúgbò gbọmọdé bọ́ta wà pàdé ànábì ọ̀dà wà ní. ọ̀sọ́ mẹ́kẹ́ kan tí mojú àgbà ẹbí ẹ̀rẹ́ lẹ́mọ́ wípé bàkàrà gbá dúdú ìlọ mẹ́kẹ́ fi mojú àgbà tí ọba sí bàkàrà gbá dúdú ọmọkẹ́ kan tí ó mojú àgbà ò sí ìwọ́ sì rèé tún ọ̀bá lọ ń ka kò lè tẹ̀jẹ̀ ọ̀rà wà fáwọn aráàlú ilé rẹ̀ rí ṣe lọ́rà fọmọ àdúgbò ọ̀rà fọmọ àdúgbò bá ti ẹgbẹ́ nu ilé rí kò lè dunú jáde ìlékúlé lólè ìpìkùtì ló ti ta ọ̀dà nábì ó lè máa pàwòrán jọ nímúra àsọdá àwọn ìyẹ́sọ ànábì ni ẹwà nígbà àwọn èrò ànábì ṣe ń wé ní ṣé wà ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣé wà ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo ọmọ kéèkèé àti agboolé tọ́ba dá ànábì bá dé gbogbo wọn náà máa ń sùúrù bò tí wọ́n wà pàdé ẹ̀ sọ́mọ rẹ̀ lè pàdé ẹ̀ bọ́mọ ẹlòmí nǹkan bá yọjú ta tó nígbà bẹ́ẹ̀ tó dé yọ́sàrí wọlé ni ọ̀nà ti dé yọ́sàrí wọlé ni gbogbo ọmọ tilẹ̀kùn mọ́ rí olóró ti dénú gbọ̀ǹkan dàrú nú lé ní ipò tó fi ẹ sínú ọmọ tí ẹgbẹ́ ò lè sáré kọ́ wá pàdé ẹ kó bímọ níbo alẹ̀ sí rẹ̀ wà níbo lo ti mẹ́sìn rẹ̀ ṣe lálábàgbé rẹ̀ ọ̀tẹ̀ wà gbádùn ẹ̀ ìlọ́mọ kéékèèké àdúgbò òníwọ́ ń sùn mọ́ ẹni bá a sì láǹtẹ̀ ẹ̀lẹ́ta tọ́fẹ̀sẹ̀ tá fi kójọ dáàyè yìí lélẹ̀ fún wa wọ́n ní tọ́ba dání lórí ìrìn àjò ẹ̀ gbogbo ọmọ ìkẹ́ àdúgbò wọ́n sùrùgbó wọ́n sùrùgbó aṣíwájú wa yìí ọlánàbì níjọ́ kan ya àmì sábàrì ó sì rìn àjò dé ọ̀sùnbíkà bí ilẹ̀ ẹ̀kọ́ ni ó gbogbo ẹni a máa kọ́ máa àbá wa ń ṣe wá àdúgbò àwọn ẹ̀tún máa kọ́ wọn ṣe sí tó dáa fẹ́ bá bá pàdé ọdún àwọn àfá wa gbogbo ọ̀hún àfá wa ọlọ́run mú wọn tìrì àjò dé lánàá èmi ò síbẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ kádàrá pé àwọn ẹlẹ́ àmì lọ àwọn lọ kí wọ́n lẹ̀ lé pé wọ́n kú délé àfá wa ọlọ́run wa ni wọ́n ṣe déédéé wọ́n ní wọ́n tó dé nígbà tí gbọ́kún wọ́n bè gbogbo àwọn ìyá àdúgbò náà ti wá jókòó ní à gbogbo àwọn ìyá gbogbo wọ́n là ń ti bèrò rẹpẹtẹ pé àbẹ́ ti dé ní wọn ò tíì dé wọ́n ti á gbọ́kún náà bọ̀ gbogbo ará àdúgbò náà ti jókòó pé àwọn pàdé ẹ̀ lẹ́lẹ̀ pàdé wọ́ ó sì ń gbọ́ wá àti àwọn tá à ń gbọ́ wá àti lẹ́nu wọn nù èyí tí ọba ìtọ́ta dágbó lérú ìwọ̀ máa mú wá sí ètí ọ̀dà dágbó rú tí ọ̀dà karú ló mú gbẹ́gbẹ́ ẹ wá àtijọ́ ètú nǹkan bàbá wa ti ní ẹ̀tú ẹ ní ẹ̀dànù èyí ò lò mú kò mú bàbá wọn wọ́n rọ kiri ká rẹ̀ lágbóolé wọn kò mú léwu òun yóò nu wáàfí èyí tí ọba lé jẹ́ tí ọbọ̀nà jẹ́ oníwákiri àwọn tó gbé tó lé gbogbo kó nu wáàfí àwọn tí ó sì ṣe fanu o táàbọ̀ wa gba fi kú wọ́n gbádùn wọn nulẹ̀ wọn ni bí ó ṣe súná bábá ti ra ti òpó tí àwọn ará anúlé wọn tí wọ́n fi ṣe tiẹ́ àtìlúwà àti gbogbo ẹ̀wọ̀n ó lọ fún wa ibẹ̀ kó o ti lè kó o ti lè káwọn ará àdúgbò yín torí kó o ti tẹ̀sìn ẹ̀sìn tó ti mọ̀ fọlọ́ ń gbà ìkọ́lẹ́tà sí ọgbọ́n ń gbà ń gbogbo ará àdúgbò yín ò fi gbádùn mọ́ ẹ̀ lè jọ sọ̀rọ̀ mọ́ ẹ̀ lè jọ ṣe mọ́ òtí rírẹ̀ ní kankan tó ga àmọ̀dí láyọ̀. ọmọ àtijọ́ abábàdọ́dọ́ ọlọ́run tọ́lọ́run bá lóun tẹ́wọ́ gbà mọ gbogbo tí ó wò tí è gbà èdè ó wò mọ tí è gbà àdámà wà ní ọ̀pá àti wáwájú ọlọ́run bóyá wà ní gbogbo òun táǹkì ni wéè máa kí ẹ pé òkìdá nítorí páládùúgbò ẹ sọ̀rọ̀ dáadáa gbogbo ayé kírun wò ní tó wọn sọ̀rọ̀ ẹrí wọn gbẹ̀sí ẹ ẹni tí a ń wò kọ́ sínú gbogbo lágbọ́dọ̀ mú mọ́ oníjọ́ tó wá tìrìn àjò kan dé àfilẹ́ náà fi kí àbáwa náà káàbọ̀ inú náà ṣe dé díẹ̀ lọ́ba ni máa ìtàn aláwọ̀ àjò ní bẹ́ẹ̀ yàdẹ́ yìí gbé mi bẹ́ẹ̀ náà gbẹ̀mí sáyà ebi ó ti á gbẹ̀mí sórí nǹkan àgùn gbẹ̀mí sáyíwájú súnmọ̀ jí àbí ipa mẹ́ẹ̀ Fátímà máa kẹ́kọ̀ọ́ owó èso ọmọ ànábí o ẹni tí sọ̀rọ̀ yí èso ọmọ ànábí o Abdullahi abúlù ọmọ aládùúgbò o o gbogbo wọ́n ní bó ti ẹgbẹ́ ohun tán súnmọ̀ jí àbí ahadi ìbùnẹ́yì Fatima ìkánú àwọn ọmọ ọmọ ọmọ Fatima wáde lọ́bàtí wọn ni ọmọ lọ́mọ ó pè jùlẹ̀ ní àwọn jùlẹ̀ ní pé ṣe ọmọ tèmi lóde yìí ó nígbà ọwọ́ ti bà wọn pé ẹni dọ́là yé ti ó ti dé pé bá owó jàǹdùlẹ̀ yóò gbé ọlọ́nà bí wàá mú ọ̀sẹ̀ nìyẹn fà árídàfà wo kálífà wo ọwọ́ gbé òsẹ́yìn ó gbé ọmọ tí ó gbé sẹ́yìn ó ní níjọ náà fá òdì kílí náà ní màdínà wọ́n lọ pàdé ọ̀nà náà ni ó ọlọ́wọ́ àtàwọn wọ màdínà sàlásà wa mẹ́tàlá gun kan gun òdì màdínà ó gbóhùn wájú ó gbọ́ ọmọ ọmọ ẹ̀ ó gbé sẹ́yìn ló bá àwọn ọmọ tí náà lórí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọjà olùdókòó tí ọ̀ ọ̀ dùn o lè rí tí ọmọ dùn mọ́ wọn ẹ bá jókòó tí ọ ẹ bá ti yóò sì fẹ́ lọ ojú tó ojú yóò sì rí mọ́ tó ń jẹ́ bá tiẹ̀ sí déńdé lẹ̀ wàhálà dénú. ẹ wà máa lọ sí ẹ̀dẹ̀ nígbà bá yá ń kìsì oúnjẹ ń bọ̀nù oúnjẹ ń bọ̀nù. ẹ̀sìnù ànábì ló ń jẹ ẹnìkan ó yóò yàn méjì tá ọba nígbàgbọ́ sọ́dà kó o tún dunú gbá àwọn ọmọ ẹ̀dẹ̀ kejì wọ́dọ̀ mi wọ́n sì jáde lẹ́ni tó rí nǹkan tún ọlọ́wọ́n ọmọ sí wọn. bẹ́ẹ̀lò ni ó wò lálùbárí kan ọlá pé a bá fásitì kì náà kún ọ̀dọ̀ ẹ̀ nígbà wọn ọba tó máa wá wọn máa bá kan lọ́bẹ̀ náà tún àtìkí wọn. ebi wọ́n ọmọ mọ́ láti jẹ́ fi kú ọmọ tó bí gan wọn mọ́ ọlọ́run sì pé ẹ máa darí àtìkí ẹ̀ sọ́dọ̀ àwọn ìyá fáwọn ìyá ń tẹ́ ń gbèrè dáadáa ń gbà òtítọ́jú èyí tó yẹ pẹ́lú orógbó náà ní tà yóò sì jẹun ọmọ náà jẹun báwo gbó dààmú jẹ kí lọ jẹ bí ẹrú lé náà kọ́ bá kiri rólé ń bọ̀ àtàníyàn bá ti dá ọlọ́run náà ṣe tán láti máa kẹ́yàn wọ́n ṣe a kí àwọn ọmọ yọ máa tì sí ọ mi àwọn ọmọ yìí ẹ máa tàrí àsìkí díẹ̀ máa ṣe sí wọ́n tó ọba ti lóò ní ṣe ọlọ́run náà náà ṣe òun náà ṣe fún ọ lọ́wọ́ náà ti lóò ṣe èmi náà ṣe fún ọ máa háhàn jẹ kiri ìgboro ìpàbẹ́ búkà lọ́mọ bí ẹ bàtò dùn àti yẹn tó dáa máa há ẹ̀jẹ̀ ká nígbà òdì lóò ní tọ́jú ilé òun náà ṣe tán ànábì o ẹ̀kọ́ tí wọ́n fi akọ́ látara ẹ̀ nù gbóhùn àti a gbogbo wa ló gbé wọ Madina láwa mẹ́tẹ̀ẹ̀ta níbi dáadé ànábì gbé Hasan àti Hussein aláàtì kéyì ó gbé wọn léjì kárí léjì ká ọ̀tún léjì ká ń jọ́ka tó bẹ̀rẹ̀ tó ní wọ́n gorí àná wa ń se bí ẹjọ́ gẹ̀ẹ́sì lórí bàbá ìyá wọn ní ẹgbọ́n ọba bàbá ẹni ní ìjọba wà gbogbo òbí wa bàbá fẹ́ wà ìwé kọ́ mọ́gùn lórí mi ágbẹ́fù bọ́ ọmọ gbogbo wà èmi náà lórí ní ogun ó tó sọ ẹgbọ́n ọgbà tó lórí ní rọ́ọ̀kì sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọ ọmọ ẹ̀ ó nífẹ̀ẹ́ ọkọ ọmọ ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ anábì ní nímọ̀ rọ́ọ̀kì bá ní mọ́ǹdà ńlá olùgùn nǹkan méjì anábì náà gùn lẹ́yìn o pé mọ́ǹdà ńlá àwọn méjì tí ó gùn nǹkan gùn mọ́ǹdà ńlá wọn tí wọ́n bá kọ́lé nímọ̀ ìgbé ìtọ́jà wọ́n àbúrò má ṣùgbọ́n bàbá àwọn méjèèjì o ọmọ méjèèjì tí wọ́n gùn mí lẹ́yìn yìí káyérú mi ní wò má ó lórí ju ọmọ méjèèjì lọ. àmẹ́nu oní bàbá wọn ṣe kí ni ó lórí lọ́dọ̀ ọlọ́run ju àwọn ọmọ méjèèjì lọ. ọmọjútó fi wà ní nígbà tí ọ̀sá ti mú nǹkan wá ọ̀daràn ọ̀sọ́ máa rí má àwọn ọmọ rẹ̀ gan-an wọ́n ti rógun ẹ̀sìn wa nù ìfànàbí kọ́ wa nù ó ní bàbá wọn bàbá wọn méjèèjì máa ń dàrà Umar bin Khattab ó ní mo rí Hasan àti Hussein àlá àti kẹ́yìn nàbí yìí mo rí táwọn méjèèjì wà lórí èjìká ànábì ọkùnrin tún ní ìmọ̀lẹ́fọ́ra tààtàkùmá a máa ń dàrà ẹ̀sìn. sẹ́yìn ọmọ méjèèjì yìí tẹ́ dúró lé lórí ànábìlẹ̀ olùmọ̀ ní máa ń dà lẹ́ẹ̀sìn sẹ́yìn méjèèjì lé lórí fàkọ́lá nàbí tí ń wí tán náà dá Umaru lóhùn pé wà ní ìmọ̀lẹ̀ sáàrì máa ń dà lá àwọn olùgún tí a ń bẹ lórí náà ọjà dání nítorí hussein ẹnu yẹmi ẹ̀mí tó nù bẹ́ẹ̀ sáré àbí kàdúrà lọ́jọ́ mẹ́ta yìí ẹsẹ̀kẹ́sẹ̀ ikú hussein náà ń kú lọ́mẹ̀ pẹ̀lá ìmàkan pẹ̀lá ìmàkan sádùn àbábá kò ṣiṣẹ́ lára ọmọ ikú ẹ̀ ní wọ́n kú lọ ìlú tí wọ́n ti mọ àwọn tí wọ́n mọ bí wọ́n mọ ìlú tí hussein ti gbáyé. wọ́n sì kú lọ fún ní nàìjíríà bí ní ní kaduna mẹ́wọ̀ àwọn ọmọ ẹ̀yìn sẹ́kísẹ́kì ẹnujọ́ mẹ́ta yìí odidi mọ́sáàsì lára bàtọ́ kọ́ kùsẹ́ẹ̀dì ló fi sọ láì màkà o nígbà yìí túbà mí bá wá àmọ̀ sọ̀rọ̀ lórí àdúrà ni àdúrà tó bá bá ń ti ọmọ àwọn ṣùgbọ́n wọ ìpè ní yóò lórí burú ọmọdé ọdẹkùnrin ọmọ ẹnu ọ̀dà ẹwọ ọ̀dà kọlọ́dà ànábí o ṣùgbọ́n táwọn ọmọ ọ̀wá ṣe ń tí ọ̀dà wọ́n ṣe ọjọ́ nìkan tó lọ́mọ̀dúkú omi ẹjẹ́ ń sáré lọ bí ọ̀kan fẹ́ẹ́ fi mọ̀ pé wọ́n máa ń ṣe tí ọ̀dà ṣùgbọ́n yóò gbé mi ọ̀la mi làwọn èyí ń gbọ́dọ̀ sọ̀rọ̀ òtítíán yóò gbòdúgbò mẹ́ ṣùgbọ́n wa kọ́ àtọ́ ni gbogbo náà ti ádà ní ìṣẹ́ mẹ́rin ṣọ́gbọ̀n náà wá fún sójú sẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀dáhùn mọ́ gbogbo bàbá fún àkọwọ́ àkọwọ́ bọ̀dún náà ni àwọn ọmọ náà tún ṣe náà gbogbo ẹ̀ lásìkò tó láyé ọmọ tó ṣépè láwa yìí àbásìkò tá a máa ṣe àmọ́ rọ àdúrà lérí ara wa wọ́n ṣe tó lè ṣùgbọ́n náà yóò Ibn Abbas gbà ọ̀pọ̀ ọ̀rọ̀ kan wá átùmọ̀ tẹ̀síwájú tó ọlọ́run bá tó láàyè túbà rẹ̀ ọmọ lọ lọ́rọ̀ mi ọ̀bá tó ń wá ọlọ́run lọ́rọ̀ ìjọba ní ọ̀sọ̀ ni ọmọ sọ. Abdullahi ibn Abbas ó ní kúntù gùn láàmú ó ní mo wà lọ́mọ kékeré àti àmà àlùkùnmán ọmọ bá àwọn ọmọdé àjọ máa ń ṣeré. fọlùsọ́fọ́tò fọ́yìzá ànábìnàbí yìí láàyè kàlùfẹ́ mọ́kìbìlà ọlẹ́yìn tí mo gbójú wọ báyìí mo rí bánà bí bọ̀ ọ ń bọ̀ lẹ́yìn mi fọkúlùtù ó ní mo sọ ọ́nú pé máa ń ànábì yìí ìlà ìlàyà ànábì tí mo rò kó nǹkan kan tó náà náà fi ọ̀dà ọlọ́run ànábì tí ń bọ̀ yìí

tọ́lọ́ máa tọ́ gbàgbà púpọ̀ òní gbàgbé níjọ náà bá rọ mẹ́rin ọ̀ràn tí babẹ́ náà ti kà ń kó nù wọn náà jẹ̀kó jẹ̀kó sàrà. ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn kéèyàn máa ṣe ọmọ dáadáa. olóhùn wa rí mi ń yìí. ó ní mo sọ wípé ń yìí ilá ìláyà mi ní ó ní mo ṣe ń sá àtàkùn bá wàrà àbáàbí mo á lọ ẹ̀yìn ilẹ̀kùn kule ka lọ sápamọ́ ẹ̀yìn ilẹ̀kùn ilé kan mo lọ sápamọ́ mẹ́. àbáàtì ni sọ̀rọ̀ ọwọ́ ní bàlámà ṣòro onígbòónìjẹ́ mà àtàtà náà wálà ní onímọ̀sọ̀rọ̀ǹtì tó ti wo mo tún kà mọ́ ibi tí mo sáde yìí ọlọ́wọ́ sọ fún òun wípé ìwà Abbas ibà òjò òǹlí màáwíyà lọ bóyá ti ránṣẹ́ lè fọ́rọ̀ lọ bá pé màáwíyà wò mo rò ti ránṣẹ́ òun tí ọ̀lọ́ ti ń ṣeré lọ́pọ̀ màáwíyà wá fún mi Abbas ní níjọ́ náà oníwàkánà kan ti wà wò akọ̀wé ànábì ní màáwíyà jọ náà fàtẹ́yìntù màáwíyà onímọ̀ àlọ́ bá wà màáwíyà ọlọ́jíṣẹ́ fún olóṣì lọ dá nàbí lóhùn padà. mo fẹ́ mú tí mo fi sáré lọ bẹ̀rẹ̀ wípé ọmọ eke náà máa ń ṣe tí tí ọ̀dá sí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n lè gbọ́ tí ọ̀dá lẹ́nu ẹ̀ ló gbé mi ọlọ́mọ sáré sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run kò dúró tì wá ẹnu ìta gbọ́ iná ọlọ́run jẹ́ oṣù aláǹfààní kọjọ́ wúlò fún wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní máa tọ̀yàn sí ìtọ́dánú wa èèyàn lè dáadáa rí ara ẹ̀ sí ìtọ́dánú ọlọ́run mọ́sálá ìtọ́ wa sí ìtọ́da nínú wa gbogbo ìkẹ́ni kọ̀ọ̀kan wa tá a ti ń hù tọ́da níwà ọlọ́run gbà lọ́wọ́ wa o èyí tá a ń hù tó kù díẹ̀ káàtó ọlọ́run tó wa sí o ọlọ́run gbàdúrà wa o ṣàdúrà fún gbogbo ẹ̀fẹ́ dóbi wa gbogbo àyè tẹ́ tí ń sàfaradà nú àtìsí wa ọlọ́run bá ní fi ṣe dáadáa fún yín ọba ní fi ṣe àlékún orí fún yín gbogbo àwa náà tá wá jọ́ ma ọlọ́run máa kíyèsí ọlọ́lá ìlà ìlọ́lá ọlọ́mọ àfààní rẹ̀ máa fi bá wa gbé ọlá àti tóbi rẹ̀ ọlọ́ orílẹ̀-èdè yìí mẹ́jọ dàrú orílẹ̀-èdè yìí mẹ́jọ dàrú orílẹ̀-èdè yìí mẹ́jọ dàrú àti ẹ̀ ń tukọ̀ ẹ̀ ọlọ́mọba ni máa pẹ̀lú wọn ìpínlẹ̀ Ọ̀ṣun mẹ́jọ bàjẹ́ àti ẹ̀ ń darí rẹ̀ wọ̀ rẹ̀ ọlọ́mọba ni máa darí wọn ìjọba àbílẹ̀ wa náà mẹ́jọ dàrú máa fàánù rẹ̀ bá wa gbé bẹ́ẹ̀ nínú ìlú wa tí a wà yìí ìlú wa tẹ́lẹ̀ mọ́ ọlọ́mọjọ bàjẹ́ àánú rẹ̀ òjò kẹ́ rẹ̀ òjò bùkún rẹ̀ tó wọ́n máa rọ fún wa ọlá àti tóbi ìrẹ ọlọ́run gbàǹkẹ́ darí wọn bẹ̀ balẹ̀ máa darí wọn sí dáadáa bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa olówó ọlọ́run bá ti darí wọn sí tí ó yọ ọlọ́run wọn gbèsè tí wọn gbé tí ó fi ọlọ́run pàṣẹ wọn gbé ọlá àti tóbi ọlọ́run àǹkẹ́ ń darí wa lábala tẹ̀sí náà ẹgbẹ́ ọ̀dọ́ ti wà láwọ́ láti bẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa àgbà nínú ìlú ọlọ́run bá ti máa kíyèsí tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹ̀mí àwọn èèyàn ní òlu ọlọ́ba ni máa ké sí wọn máa fàánù rẹ̀ bá wa gbé o ọlọ́run tó ti wá mọ́sáàsì wa yìí ọlọ́run tó bọ̀ máa rọ̀ dòbùkún rẹ̀ fún wa ọlọ́run àti tóbi ọlọ́run gbẹ́nu kọ̀ọ̀kan wa tí ọlọ́run ọba tí ọ̀kadàrà tàjọ́ sì bá dànù lẹ́sìn àgbàdà tí aburúmọ́jọ́ tọ́ sí wa o sẹ́ǹsì ẹnu kọ̀ọ̀kan falùbáríkà sí o òwò sí wa ọlọ́run falùbáríkà sí o lílọ bíbọ̀ wa ọlọ́run máa fi sọ rẹ̀ sọ wa máa dáàbò rẹ̀ bò wa ọlọ́run àti tóbi ìrẹ̀ ọlọ́run ọlọ́run àánú rẹ̀ máa fà á nù rẹ̀ túbọ̀ bá wa gbé lọ́la ìlànà ìlànà ìyá wa àánú ọlọ́mọ bá ń gbé o ohun tọ́lọ́ ṣe fún yín lórí ọlọ́mọjọ́ bàjẹ́ àlékún dáadáa ṣe fún yín ọ̀là àánú ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ wa gbogbo àná ìjọ ọmọ fáwọn bàbá gbẹ̀nà wà àánú ilé ìkọ́sẹ́ ilé kéwú ilé ìwé àti yọrí dáadáa bá ní ṣe fún yín gbogbo àwa tá a ti bá ti wá débi kan náà tá a wá ń retí oore à ń retí iṣẹ́ àlùbáríkà ọlọ́mọsálá ìsìn àlùbáríkà fún wa o ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run gbàdúrà fún wa gbàdúrà wa o gbogbo ẹ̀yin tí ẹ ti ríbi kan fi rún ẹ ti rọ́nà kan tẹ́ ń bá àjẹ tẹ́ ń bá àmú mọ́jẹ̀mí ọ̀pá jẹ́ o ọlọ́run mọ́jẹ̀mí ọ̀dà rú o túbọ̀ bá nílé kó dáadáa yóò máa fa àánú rẹ̀ báyìí gbé o subhana rabbika rabbil